Travel from Lagos to Ibadan by road, text 1. ẹnikẹ́ni tó bá fẹ́ lọ látìkó síbàdàn tó sì fẹ́ gba ojú títì lè gba ọ̀nà abẹ́kúta tó bá fẹ́ ó sì lè gba ọ̀nà ìkòròdú ọ̀nà ìkòròdú yájú tabẹ́kúta lọ ó lè gun bọ́ọ̀sì ó sì lè gun taxi ó sì tún lè gun ọkọ̀ elérò ẹnikẹ́ni tó bá gun taxi yóò sanwó púpọ̀ ju ẹni tó gun bọ́ọ̀sì lọ bọ́ọ̀sì rọni lọ́rùn ju ọkọ̀ ẹlẹ́rù lọ nítorí pé ènìyàn kì í pọ̀ púpọ̀ níbẹ̀ àti pé ìjókòó tí ó rọrùn wà níbẹ̀. Questions on travel from Lagos to Ibadan by road, text one. Báwo ni a ti ṣe lè lọ sí ìrìn àjò láti Èkó sí Ìbàdàn bí a bá fẹ́ kọjá láàrin Abẹ́òkúta tàbí Ìkòròdú? Ọ̀nà wo ni ó yá láti Èkó sí Ìbàdàn? ti abẹ́kúta ni tàbí ti ìkòròdú. dárúkọ nǹkan mẹ́ta tí a lè gùn láti èkó sí ìbàdàn. èwo ni owó rẹ̀ kéré jù níbẹ̀? irú ìjókòó wo ni ó wà nínú bọ́ọ̀sì? nítorí ni bọ́ọ̀sì fi rọni lọ́rùn. Travel from Lagos to Ibadan by road text two. ẹnikẹ́ni tí ó bá fẹ́ lọ láti Èkó sí Ìbàdàn tí ó sì jẹ́ pé ojú títì ló fẹ́ gbà ó lè lọ láti Èkó lọ́nà Ìkòròdú ó sì lè lọ sí Abẹ́òkúta ṣùgbọ́n ọ̀nà Ìkòròdú yá ju tàbẹ́òkúta lọ tí ó bá fẹ́ ó lè gun bọ́ọ̀sì ó lè gun taxi ó sì lè gun ọkọ̀ elérò bọ́ọ̀sì rọrùn ju ọkọ̀ elérò lọ táksì sì rọrùn ju bọ́ọ̀sì lọ ṣùgbọ́n owó táksì pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń gun bọ́ọ̀sì nítorí pé ìjókòó tí ó rọrùn wà níbẹ̀. Questions on travel from Lagos to Ibadan by road, text two. Yàtọ̀ sí bọ́ọ̀sì, kí ni ènìyàn tún lè gùn lọ sí Ìbàdàn? Nítorí kí ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fi ń gun bọ́ọ̀sì?